أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فون الله وبا وبا تيوفي ìfẹ́ rẹ̀ tó fi kó ní ayé alálùbáríkà ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra umdatul ahkam tí ọlọ́wọ́ bá kí ó wà pẹ̀lú wa ní ọ̀sẹ̀ tó lọ a ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ghuslu minal janaba ẹni pé ìwẹ̀ janaba a ṣe àwọn àlàyé léyìí tó pọ̀ nínú àwọn nǹkan tí ó yẹ kí ẹni tó ní jẹ́nàbà ó ṣe àti tí ó yẹ kí ẹni tó ní jẹ́nàbà ó jìnà sí nínú rẹ̀ a sọ̀rọ̀ nípa wíwọ mọ́sálásí oní jẹ́nàbà àtẹni tó ń ṣe haidọ̀ èyí tí a ó sọ̀rọ̀ ní kẹ́yìn òun náà ni qira'atul muhdith lil qur'an ẹni ó ní hadath hadathi imma kékeré ni àbí ní ńlá kékeré ohun tẹ́ èyí tó yẹ pé àlùwàlá ó máa ń ṣe àfọ̀mẹ́ ní ńlá èyí tó yẹ pé ìwẹ̀ òun ni ó máa ń ṣe àfọ̀mẹ́ ó ní hadathu al wal asghar kíka Qur'an fún ẹni tó ní janaba àbí obìnrin tó ń ṣe haida àbí obìnrin tó ní tó ń ṣe nifas. alákọ̀ọ́kọ́ ni pé al-aslu adamul man'i ó ní pé ìṣe àmín ìpìlẹ̀ ọ̀rọ̀ ó ní kébí gbogbo mùsùlùmí ó ka Qur'an ẹni ó wà nù jẹ́nàbà o wà nù nífàsó àbẹ́ni wà nínú haida ìpìlẹ̀ ọ̀rọ̀ ó ní kí gbogbo mùsùlùmí kó ka Qur'an halal ni fún gbogbo mùsùlùmí kó ka Quran tọ́ tí yóò bá wá jẹ́ pé a a sí ẹnìkan lọ́wọ́ láti má ka Quran torí pé ààyè kan tó wà ọ̀pọ̀ dandan kí a rí ẹ̀rí ẹ̀rí ọ̀hún ó sì láti jẹ́ sọ̀ríhún sọ̀híhún sọ̀ríh ó ní ẹ̀rí tó pé àlàyé rẹ̀ tangaran kò gba ìtumọ̀ méjì gẹ́gẹ́ bí ọlọ́run bí ààrẹ sàwọ́sánà ti sọ pé wala tajassasu eléyìí kò gba ìtumọ̀ méjì anábì sí wa lọ́wọ́ àti ṣe tajassus bet ìtumọ̀ míì omi máa ń gba ìtumọ̀ méjì tí èsè sọ̀rẹ́ nídàkejì ẹ̀wẹ̀ ó láti jẹ́ sahih èyí ni pé èyí tó múnádóko authentic so kò sí ẹ̀rí kan pàtó léè tó jẹ́ sarih àti tó sì tún jẹ́ sahih láti sí ẹni tó ní jánábà lọ́wọ́ àti ka Qur'an àbí láti fọwọ́ kan Qur'an yálà kó jẹ́ pé hadathu rẹ̀ hadathul asghar ni àbí hadathul akbar àwọn ẹ̀rí tí àwọn tí wọ́n máa ń mú wá láti láti sí ẹni tí ó wà ní janaba ẹni tí ó wà ní ìmọ́tótó láti ka Qur'an wọ́n ní ìtumọ̀ míì alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bá tó sọ pé la yamassuhu illa al-mutahharun kò sí ẹni tó tó fọwọ́ kàn àyàfi àwọn tá a ṣe àfọ̀mọ́ wọn eléyìí kìí ṣe ẹ̀rí sọ̀rí hùn ní pé ó ń sọ̀rọ̀ ọba àwọn tí wọn wà ní ìmọ́tótó alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ni pé ááyà yìí èèyàn ò ní gbọ́ àgbọ́yé àfikọ́ kan tó wà níwájú ẹ̀ ọlọ́run ní innahu la qur'anun karim fi kitabin maknun la yamassuhu illa dájúdájú eléyìí ni al-qur'an alápọ̀nlé tó wà nù tíra kan èyí tá a sọ so, èyí ni pé Qur'an ọ̀hún ó wà nù tíra kan tá a sọ tíra tá a sọ yẹn ó ní kíni Lawhul Mahfuz kò sẹ́ni tó tó fọwọ́ kan àyàfi àwọn tá a ṣe àfọ̀mọ́ wọn àwọn wo la ṣàfọ̀mọ́ wọn àwọn tá a ṣàfọ̀mọ́ wọn àwọn ni màláìka ṣùgbọ́n àwọn ẹ̀dẹ́ ènìyàn àwọn là ń ṣe àfọ̀mọ́ àwọn màláíkà ọlọ́run ti ṣàfọ̀mọ́ wọn ìdí ni pé wọn kìí jẹ wọn kìí mu wọn ò ní ìdí àti tọ̀ dépò wọn yàgbẹ́ wọn kìí lóbìnrin dépò pé wọn ò ní jánábà bákan náà àwọn ìṣẹ̀lọ́n àwọn ilé òní tó máa ń fa àìsí ní mímọ́ yálà èèyàn tọ̀ àbọ́yàgbé àbósúnmóbìnrin rẹ̀ àbí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ so àwọn eléyìí ni ọlọ́run ṣe ló ròyìn wọn pẹ̀lú àwọn tí a ṣe àfọ̀mọ́ wọn torí pé n tó wà nù kitabul maknun ó ní lawhul mahfuz gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ láyé ibòmí pé bal huwa qur'anun majid fi lawhin mahfuz pé ó ní tíra alápàlẹ́ tó wà nù lawhul mahfuz so eléyìí ní agbọ̀n kan agbọ̀n kejì ni pé ohun tí a gbà lérò pẹ̀lú al-mutahharun ó ní àwọn màláíkà ṣùgbọ́n àwọn èèyàn wọn ọlọ́run kì í ròyìn wọn pẹ̀lú al-mutahharun ọlọ́run máa ròyìn wọn pẹ̀lú al-mutatahhirun al-mutatahhiruna aw al-mutatahharun. Al gẹ́gẹ́ bí ọlọ́run sọ pé inna Allah yuhibbu tawabina wa yuhibbu almutatahiri so àwọn èèyàn àwọn ni almutatahir àwọn màláíkà àwọn ni mutahhar àwọn tí wọ́n ti ṣe àfọ̀mọ́ wọn ṣùgbọ́n wa àwa ń wá àti ṣe àfọ̀mọ́ àwa la ń ṣe ìmọ́tótó fúnra wa ọlọ́run ò ṣàfọ̀mọ́ wa bákanáà ọlọ́run sọ ní fún àwọn ará Kúbà fihi rijalun yuhibbuna an yatatahharu àwọn arákùnrin kan wà bí àwọn èèyàn kan wà ní Kúbà tó yẹ pé wọ́n fẹ́ràn ìmọ́tótó fa idha tatahharna nígbà tí wọ́n bá ṣe àfọ̀mọ́ tó gbóògbà tí ọlọ́run fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ìmọ́tótó nípa èèyàn ọlọ́run sífà rẹ̀ pẹ̀lú mutahhar ni kìí ṣe ah, almutatahir ah, kìí ṣe almutahar so àwọn èèyàn ọlọ́run sífà àwọn pẹ̀lú almutatahir àwọn màláíkà ọlọ́run sífà àwọn pẹ̀lú mutahirun so èyí fi hàn pé ìdínú tí Ibn Abbas tó fi sọ wípé la yamassuhu illa almutahharun أني الكتاب الذي في السماء لا يمسه إلا الملائكة إن كتير تواني سماء إيه تواني لوح المحفوظ وساني أتو فوقع في أو ملائكة إليني أرى تي ابن مسعود أتي قتادة أتي أقلق نيو أفوني تفسير توتما آية إيه نبي آية إيه kò jọ mọ́ ẹni tí ó ní jẹ́nẹ́bà bákan náà imam malik òun náà sọ pé ahsana ma sami'tu fi hadhihi al-aya la yamassuhu illa al-mutahharun innama hiya bi manzilati hadhihi al-aya allati fi abasa wa tawalla ó ní ohun tó dáa jù nínú àlàyé tí mo gbọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí àyà yìí la yamassuhu illa al kò sẹ́ni tó tó fọwọ́ kàn àyàfi àwọn tí a ṣe àfọ̀mọ́ wọn ó ní gẹ́gẹ́ bí àyà tó wà ní suratu abasa tọ́lọ̀ ní kalla innaha tadhkira faman sha'a dhakara fi suhufin mukarrama marfu'atin mutahhara bi aidin safara kiramin barara so gbogbo eléyìí ọlọ́run ṣe àlàyé lórí alqur'an amin uh, lóhìl mahfuz tíra èyí tó wà nínú lóhìl mahfuz kìí ṣe tíra ẹ̀ tí ó wà lọ́wọ́ tiwa yìí báyìí so tó bá di pé kò sí ẹ̀rí léè tó hàn gbangba wípé ẹni tó ní jẹ́nẹ́bà àbí obìnrin tó ń ṣe haida àbí obìnrin tó ní nifas kò lè ka Qur'an a ó padà sórí al-aslu ní pé halal ni fún gbogbo mùsùlùmí pátá kó ka Qur'an ní gbogbo ayé àyàfi ààyè tí a bá rí ẹ̀rí tó hàn gbangba wípé yálà ọlọ́run ọba ní àgbọ̀dọ̀ pa kùránì ń bẹ́ẹ̀ o àbí anabi sallallahu alaihi wasallam ní àgbọ̀dọ̀ ka kùránì lẹ̀. bákan náà ó tún wà nú ẹ̀rí táwọn afáàmọ́ fi ń ṣe ẹ̀rí ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tó sọ pé kánà rasulullah sallallahu alayhi wa sallam yaqdi hajatahu thumma yakhruju fayaqra'u al-qur'an wa ya'kulu ma'ana al-lahma wa la yahjuzuhu min al-qur'an shay'un laysa al-janaba ó ní pé anabi sallallahu alayhi sallam ó máa lọ ṣe ó máa lọ bí a bùkátà rẹ̀ yálà ó lọ tọ̀ àbí ó lọ gbọ̀nsẹ̀ yóò jáde láti ilé gbọ̀nsẹ̀ àbí ilé tọ̀ yóò sì ka qur'an yọ jẹun pẹ̀lú wa kò sí nǹkan kan tó máa tó máa dínà máa Nabi sallallahu alaihi láti ka Qur'an laysa al-janaba ìtumọ̀ míì àyàfi janaba ìtumọ̀ míì kódà gan bó ṣe janaba èyí ni pé kódà bó jẹ́ pé nínú janaba l'Ànábì wà yọ ka Qur'an ìtumọ̀ mi leysal janaba èyí ni pé ó yọ àwọn nǹkan tí anabisa sallam máa ń ṣe nígbà tí ó bá wà ní irú kò má yẹn ó yọ janaba kú ohun tó máa mú kí anabi máa ka quran nìyẹn so tí a bá se tí a bá fọlọ ìtumọ̀ pé ohun tí máa ń dé anabi lọ́wọ́ láti ka quran àyàfi janaba hadith ọ̀hún gan fúnra ẹ̀ kìí ṣe sahih a sì sọ pé al-aslu ó ní kí nǹkan ó jẹ́ halal nǹkan ò ní jẹ́ haram àyàfi pẹ̀lú ẹ̀rí ẹ̀rí ọ̀hún ó láti jẹ́ sífà méjì sọ̀ríhún sọ̀híhún ẹni pé ìtumọ̀ kan ló ní kò ní ìtumọ̀ méjì ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ ni pé èyí tó wà tó múnádóko èyí pé ẹ̀rí tó múnádóko tí èsì ẹ̀rí tó lẹ ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn afọ́nlé àdìsí àdìsí da'if ni kìí ṣe àdìsí tí a lè fi ṣe ẹ̀rí ìdínú tí ibn hajar al-asqalani tó ní la hujjata fi hadha al-hadith liman mana al-junubu min al-qira'a kò sí ẹ̀rí nínú hadith fún ẹni tó bá tó bá lò láti fi sí ẹni tó wà ní janaba lọ́wọ́ àti ka quran kò lẹ́rí fún kò sẹ́rí fún laysa fihi nahyun torí pé kò sí ìsínilọ́wọ́ láti ka quran nínú hadith yìí wa innama hiya hikayatul fi'l in tó kàn wá nú àdísì ni pé ìròyìn iṣẹ́ ànábì sallallahu alayhi wa sallam ó máa ń lọ ọgbọ́nsẹ̀ yóò sì jáde wá yóò ka quran yóò jẹun pẹ̀lú àwọn èèyàn kò sí nǹkan kan tí máa di lọ́wọ́ àti ka quran fi janaba àbí kódà bó ṣe janaba so ilé hikayatul fi'l ni àwọn afá wọn fi ṣe wọn kì í fi ṣe ẹ̀rí wípé haramun àbí halal àyàfi àwọn ẹ̀rí tó yẹ pé wọ́n lè sọ pé mustahabi ẹni pé a fẹ́ ká ní ìmọ́tótó tí a bá fẹ́ ka Qur'an so eléyìí kò mí ni pé a lè ka Qur'an nígbà tí a ò sí ní ìmọ́tótó. náà nínú àwọn ẹ̀rí míì tó tún máa fi ń ṣe ẹ̀rí ó ní ọ̀rọ̀ anabi wa sallam àbí àdíta anabi sallallahu alayhi wa sallam tí àlí radiyallahu anhu tó ní ra'aytu rasulallah sallallahu alayhi wa sallam tawadda'a thumma qara'a shay'an min al-qur'an thumma qala hadha liman laysa bi junubin wa amma al-junubu fala wala aya ipe sayidina ali ó ní mo rí anabi sallallahu alayhi wa sallam tó ṣe àlùwàlá ó qur'an nígbà náà lànàbí wa ní eléyìí ni iṣẹ́ fún gbogbo ẹni tí ó bá fẹ́ ka Qur'an tí ó bá sí nínú janaba ẹni pé yóò sàlùwàlá yóò ka Qur'an amẹ́nikẹ́ni tó bá wà nínú janaba kò gbọ́dọ̀ ka Qur'an kódà bó ṣe ààyè ẹ̀yọ̀ kan so eléyìí dalilu sarihi ni kò ní ìtumọ̀ méjì ìtumọ̀ kan náà ni òní pé anẹ́bísà sálà ní ẹnì kankan gbọ́dọ̀ ka Qur'an tó bá wà nínú janaba kódà bó ṣe àyà kan bet ó fẹ́ nǹkan kan kù nínú tá a máa fi ń sẹ̀rí a ní dalilun sarihun sahihun eléyìí ṣe hadith sahih èyí pé hadith ni tó lẹ ó wà nù àwọn hadith lílẹ táwọn afa òkun kì í gbà wọlé pẹ́ẹ́pẹ́ẹ́ so ìdí inú tó fi pé kò sí ẹ̀rí kan tó múnádóko tó sì jẹ́ ẹ̀rí tí ò ní ìtumọ̀ méjì láti dí ẹnì kankan lọ láti ka Qur'an torí pọ́ wà ní tí kò sí nínú ìmọ́tótó yálà pé ọ̀tọ̀ ni ọgbọ̀nsẹ̀ kò sàlùwàlá àbí ó bá ìyáàlì rẹ̀ lò àbótí ẹ̀ lálàá ni màrí ìjáde lára ẹ̀ ìwẹ̀ pé kò gbọ́dọ̀ ka Qur'an kò sẹ́rí kankan and then mas'ala yìí mas'ala ni tó yẹ pé ó ṣe pàtàkì láti rí ẹ̀rí fún un torí pé gbogbo mùsùlùmí pátá lọ́kàn àtọkùnrin àtobìnrin ó sì ṣe pàtàkì ní ní ìgbésí ayé wọn gbogbo ọgbà lẹni ẹni tó níyàwó máa wà nípò jánábà mùsùlùmí sì ni yóò fẹ́ ka Qur'an gbogbo ọgbà lóbìnrin máa ń ṣe haidọ̀ mùsùlùmí ni yóò fẹ́ ka Qur'an àìdọ̀ rẹ̀ lè jẹ́ ijọ́ méje ń gbà mí àbí jù bẹ́ẹ̀ lọ nínú àwọn obìnrin mi àbí n tiẹ̀ ń lọ sílé kéw tó á ní ọgbọ̀dọ̀ lọ lé kéw láti ìgbà tó ti ń ṣe àìdọ̀ yẹn torí pé wọ́n ń ka Qur'an nílé kéw so eléyìí o ni wọ́n ní ohun ti máa yà ó mú bí i albalwa èyí tí gbogbo tó pé gbogbo èèyàn pátá lọ́kàn so tó bá sì jẹ́ pé gbogbo èèyàn lọ́kàn ó yẹ ká rí ẹ̀rí tó múnádóko ayẹ́là nínú Qur'an àbí nínú hadith anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kò sí so èyí ni pé a padà sí ìpìlẹ̀ wípé ìpìlẹ̀ ọ̀rọ̀ wọn ni pé halal ni fún kálukú pátá wọn ka Qur'an náà ìdínú tí Imam Bukhari nínú tírà rẹ̀ tó fi sí báàbì kan tó báàbù تقضي الحيض المناسك كلها إلا الطواف بالبيت ẹni pé gbogbo ẹni tí máa ń ṣe haidọ gbogbo ṣe hajj pátá ni ó ṣe àyàfi tawaf ní ilé hajj kí ni ìdí tá a fi ní òní ṣe tawaf a sọ ní ọ̀sẹ̀ tó lọ kí ni ìdí tá a fi ní obìnrin tí ń ṣe haidọ kò ní ṣe tawaf náà torí pé tawaf bí irun ló náà rí anabi sàásánà sọ pé tawaf irun ni torí ọkàn yìí pé ọlọ́run ṣe lẹ́tọ̀ fún yín láti sọ ọ̀rọ̀ nínú ẹ̀ ṣùgbọ́n ẹ lè sọ̀rọ̀ nínú irun so a sì mọ̀ pé nínú àwọn ṣe hajj àwọn tó pọ̀ nínú ẹ̀ náà ni al dhikir. Al tí wọ́n máa ṣe labbaik allahumma labbaik àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn àdúrà tó ń dúró ṣe lárafa obìnrin tó ń ṣe haida náà ṣe àwọn àdúrà tó ń ṣe ní mustadifa obìnrin tó ń ṣe haida náà ṣe gbogbo irú àwọn àdúrà yìí anabi sallallahu ní kí wọ́n máa ṣe ó ní gbogbo ṣe hajji pátá ló ṣe ṣùgbọ́n tawaf nìkan ló ní ṣe ó sì wà nínú àwọn iṣẹ́ tá a fẹ́ ká ṣe nígbà tá a bá wà ní hajj àbí nígbà tá a bá wà ní Mínà tá ń jókòó kíní kíka Qur'an so ìbáyẹ pé haramu ni fún un láti ka Qur'an anabi sàásánà ọba ṣàlàyé rẹ̀ a sọ pé kò tọ́ fún anabi sàásánà láti lọ ìtọ́sọ́nà lára ní ju àsìkò tí a nídìí ìtọ́sọ́nà náà kò tọ́ fún anabi sàásánà láti lọ rárá kúrò níbi àsìkò tá a ní ìdí ẹ̀ ọ̀kan nìyẹn Sa'id ibn Jubair oni yaqra'u al-ha'id wal-junubi ayata wal-ayatayn àwọn afáàmì wọn ni ẹni tí ó wà nípò haidọ̀ àbí ẹni tó wà nípò janaba yóò ka aya àbí aya méjì so àwọn afáàní ntó hàn òní pé junub yóò ka ṣùgbọ́n tó dáa jù òun náà ni kéèyàn wà ní ìmọ́tótó ohun tá a fẹ́ jù òun ni pé téèyàn bá fẹ́ ka Quran kó wà ní ìmọ́tótó so wọ́n tún wọ́n tún fi hadith kan ṣe ẹ̀rí la yamassu al-Quran illa tahir la yamassu al-Quran illa tahir mo fẹ́ kí a dá ìyàtọ̀ kíkà àti fífọwọ́ ka al-Quran yàtọ̀ bó tilẹ̀ jẹ́ pé ìdájọ́ wọn kan náà ni ṣùgbọ́n yàtọ̀ torí pé mo lè ka Quran láì gbé Quran dání so ó yàtọ̀ sí gbígbé Quran dání nígbà tí mo wà kò nípò junub eh, janaba àbí kí n ka Quran láì gbé Quran dání nígbà tí mo wà ní ipò janaba ìyàtọ̀ ń bẹ láàrin wọn bó tilẹ̀ jẹ́ pé ìdájọ́ wọn kan náà ni ṣùgbọ́n àwọn afá wọ́n wọ́n ká wọ́n lè kókó lórí fífọ́ kan al-Qur'an ju kíka al-Qur'an lọ. No so ìdínú tí wọ́n fi ní èèyàn ní fọwọ́ kan alukur'an èèyàn ní gbé alukur'an dání nígbà tí wọ́n bá wà ní ipò janaba tó ń ti bẹ́ẹ̀ náà hadithi la yamassu alukur'an illa ta'ir bó tilẹ̀ jẹ́ pé hadith ọ̀hún kò kò kò múná dóko ṣùgbọ́n atahir níbi ìtumọ̀ rẹ̀ náà ó tún pẹ́ a lè túmọ̀ rẹ̀ sí múmìnì mùsùlùmí torí pé anabi sallam sọ pé subhanallah innal mu'mina la yanjus ipe múmìnì kèé jẹ kèé ṣe nàjásà so ọlọ́run sì ní innamal mushrikuna najisu tó ń ti bẹ́ẹ̀ náà àwọn mushriki gan fúnra wọn wọ́n lè fọ́ gbé Qur'an tó bá yẹ pé wọ́n fẹ́ mọ ẹ̀rí kan nú ẹ̀ ni ṣùgbọ́n táwọn afáà ní àní fún àwọn tí kìí ṣe mùsùlùmí láyè láti máa gbé Qur'an bó ṣe wù wọ́n kò ní wà available fún wọn bó ti wù wọ́n gẹ́gẹ́ bí Bible ṣe wà available fún anybody any any jig harry so tíra alápọ̀nlé ni àwọn tí wọ́n ń ṣe tí wọ́n kìí ṣe mùsùlùmí kò ní wà available fún wọn láti máa gbé ẹni àwọn bó ti wù wọ́n. bákan náà nínú àwọn nǹkan míì tí àwọn afáàmà ń sọ ni pé anabisa ọ̀sálàm kìí sùn àyàfi tó bá ka Qur'an ó máa ń ka súra méjì súratu tabaraka alladhi biyadil mulk àti alif lam mim tanzil alákọ̀ọ́kọ́ nìyẹn ẹni pé anabisa ọ̀sálàm gbogbo ìgbà tó bá fẹ́ sùn ó láti ka súra yìí kó tó di kó sùn tó ń ti pé agbáwá láti ọ̀dọ̀ Aisha tó sọ pé kánà rasulullah sallallahu alaihi wasallam yanamu wa huwa junubun wala yamassu ma'an anabi sallam ó máa ń sùn tó sì wà ní janaba ó ní janaba la yóò sì sùn eléyìí fi hàn pé tó bá gbé anabi sallam kì í fi súra méjèèjì ilẹ̀ nígbà tí sùn so ìgbà tó wà nípò jẹ́nẹ́bà ẹnu àti ọba sun láti ka súra yẹn kó tó di kó sùn so jẹ́nẹ́bà yẹn ò ní sí lọ́wọ́ àti ka Quran torí pé wọ́n sọ pé anabisa alan kì í sùn àyàfi kó ka méjèèjì àsúra méjèèjì so àwọn afáàní la shakka anna qira'ata al-Qur'an ala taharati kamila huwa al-awla kò sí iyèméjì pé ẹni ó fẹ́ kọ Quran kó wà nípò ìmọ́tótó ló dáa jù torí pé wọ́n gba ìgbàwọ́ ọ̀rọ̀ kan wá pé inni anabi sallallahu alaihi wasallam wọ́n ní anabi òun ṣe òun tọ̀ ní sàábẹ̀ kan ló bá ṣe salamu alaikum sí anabi muhammad sallallahu alaihi wasallam anabi ò dá lóhùn nígbàtí ó wá tọ̀ tán tó ṣe alwala anábìbá sọ pé inni karitu an adhkura Allah azza wa jalla illa ala turin ọkàn mi kọ̀ kí n dáwọ́kọ ọlọ́run ọba àyàfi tí n bá wà ní mímọ́ àyàfi tí n bá wà ní mímọ́ eléyìí náà ó nítumọ̀ òun ni pé anabisa asálàmù ọ̀dà lónìí nígbà tí ń tọ̀ lọ́wọ́ so a sì máa pé ẹni tí máa ń tọ̀ dandan ni ó láti jẹ́ pé ó ti ó ti bọ́ àlàáwòrà rẹ̀ anabi sí wa lọ́wọ́ àti máa sọ̀rọ̀ nígbà tí a bá lọ gbọ̀nsẹ̀ eléǹgbọ̀nsẹ̀ lọ eléǹgbọ̀nsẹ̀ rẹ̀ kájọ máa dẹ́ràn láàrin ara wa àwọn nítorí pé wọ́n ti sí àlàáwòrà wọn nígbà tí wọ́n bá sí àlàáwòrà wọn yẹn wọ́n ní àwọn màláìkà tó ń bẹ pẹ̀lú wọn wọ́n á síjú kúrò lára wọn ṣùgbọ́n tí wọ́n bá ti ń sọ̀rọ̀ àwọn màláìkà yẹn wọ́n rò pé bóyá wọ́n ti parí ohun tí wọ́n ń ṣe níbi wọ́n wò wọ́n tí wọ́n bá rí ihò ohun wọn wọ́n mọ̀ sẹ́bi wọn torí pé wọ́n rí tí ò yẹ kí wọ́n rí so yálà ìtọ̀ tánàbí ń tọ̀ lọ́wọ́ gangan ìdínú tánàbí sálàsálẹ̀mù kò fi dá lóhùn ṣùgbọ́n píparí ìtọ̀ tí ànẹ́bísà sẹ́lẹ̀m ṣe àlùwàlá ẹ̀yìn gbogbo gbàlà nẹ́bí máa ń ṣe tí àyè rẹ̀ bá wà lẹ̀ ànẹ́bí wá ṣe ọ̀ṣùrì fún pé n tí òjò ń dá ọlọ́run lẹ́ẹ̀kan mọ́kọ̀ láti dáwọ́kọ̀ ọlọ́run torí pé wa alaykum assalam wallah ló ní orúkọ ọlọ́run so orúkọ ọlọ́run so mo mo kọ̀ láti ọkọ̀ mi ni pé ọkàn mi kọ̀ láti dá ọkọ̀ ọlọ́run láì jẹ́ pé mo wà nínú ìmọ́tótó ala kulli hal kò sí ẹ̀rí kan tó lágbára láti sí obìnrin tó ní haidọ̀ àbọ́kùnrin tó wà nínú janaba láti ka Qur'an nígbàtí ó bá ní bùkátà sí kíka Qur'an ṣùgbọ́n kéèyàn wà ní ìmọ́tótó ló dáa jù nínú àwọn nǹkan míì táwọn àfáà tún máa ń ṣe ni pé ẹni tó bá wà ní irú ipò jánábà yẹn tó bá fẹ́ ṣe tó bá fẹ́ ka Qur'an yóò ṣàlùwàlá èyí pé yóò ṣe takhfifu jánábà rẹ̀ torí pé àwọn sàábì anabi sallallahu alayhi wa máa ń wá jókòó ti anabi sallallahu alayhi nínú mọ́sálásí láti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ tí wọ́n sì wà nínú jánábà wọ́n ní táwọn máa ń ṣe ni pé àwọn máa ń ṣe takhfifu jánábà hadath wọn pẹ̀lú àlùwàlá a sì mọ̀ pé anabi sallallahu alayhi wa sallam sí wa lọ́wọ́ àti sùn tá a bá wà nípò janaba tó a bá kí ni ká ṣe láti fi ṣe takfifu uh, uh, uh, hadath yẹn so èyí tún ni tí èèyàn lè ṣe ìpele méjì nìyẹn so tí ó bá wá ní agbára àti ṣe yẹn náà kò sáburú pé kó ka Qur'an nínú ipò yẹn wallahu alam bóyá agbọ́miyé naam an Aisha radiyallahu anha كان النبي صلى الله عليه وسلم إذا ابتسل من الجنابة غسل يديه ثم توضع وضوءه للصلاة ثم اغتسل ثم يخلل بيديه شعره حتى إذا ظن أنه قد أروى بشرته فأفاض عليه الماء ثلاث مرات ثم غسل سائر جسده وكانت تقول كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم في إناء واحد نغترف منه جميعا حديث عائشة أنسي على سفا إيه؟ بولا سنوة وجنبا hadith aisha àti hadith maimuna bintul harith gbogbo wọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam alákọ̀ọ́kọ́ nú ẹni ti aisha ó ní kánà nabi sallallahu alayhi wa sallam idha tasala min aljanaba ipe anabi sallallahu alayhi wa sallam tí ó bá fẹ́ wẹ̀wẹ̀ janaba ghasala yadayhi yóò kọ́kọ́ fọ ọwọ́ rẹ̀ náà thumma tawadda wudu'ahu lis-salat lẹ́yìn náà yóò wá ṣe àlùwàlá bí àlùwàlá tó máa ń ṣe tó bá fẹ́ kírun thumma tasala ìgbà yẹn ni wọ́n àṣẹṣẹ ìwẹ̀ yóò àṣẹṣẹ ìwẹ̀ thumma yukhallilu yadayhi sha'rahu in tó máa ń kọ́kọ́ ń ṣe tó bá fẹ́ bẹ̀rẹ̀ ìwẹ̀ yẹn ni pé orí ni ó kọ́kọ́ fọ̀ so orí yẹn yóò fọwọ́ gbo irun rẹ̀ dáadáa torí kí omi ó lè wọ gbogbo bí inú orí hatta idha dhanna annahu annahu qad arwa basharatahu títí yóò fi ní ẹ̀rí ìdálójú pé omi ti dé gbogbo avọ́nù bí kìí ṣe iyèméjì torí pé vọ́nù lédè lárúbáwá gbà mí ó máa túmọ̀ sí àrídájú instead iyèméjì so hatta idha dhanna annahu qad arwa basharata títí yóò fi rí àrídájú pé omi ti dé gbogbo inú irun rẹ̀ afada alayhi alma thalatha bu omi sí orí yẹn lẹ́ẹ̀mẹ́ta thumma ghasala sáyìrì jasade yóò wá fọ gbogbo ara rẹ̀ pátá ìwọ parí nù òun àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ ṣe ni pé yóò fọ ọwọ́ rẹ̀ torí pé wọ́n kọ́ wa tí a bá fẹ́ ṣe àlùwàlá ká kọ́kọ́ fọ ọwọ́ wa so anabisa asálẹ yóò kọ́kọ́ fọ ọwọ́ ẹ̀ yóò wá ṣe irú àlùwàlá tó máa ń ṣe tó bá fẹ́ wẹ̀ tó bá fẹ́ kírun ìgbà yẹn ni ó wá fọ orí ẹ̀ ó fọ gbogbogbò inú orí àgbà tó bá rí àrídájú pé omi ti dé gbogbo inú orí ẹ̀ yóò wá bu omi sí lẹ́ẹ̀mẹ́ta yóò wá fọ gbogbo ara rẹ̀ pátá so eléyìí sífà kanu ẹlẹ́ẹ̀kejì ó ní ètí àgbà wa lọ́dọ̀ ìparí ẹni kọ káyọ̀ tẹ̀kù ẹni pé wọ́n gbà wá pé Aisha ó máa ń sọ pé kuntu aktasilu ana wa rasulillahi fi ina'in wahidin èmi àti anabisala àjọ máa ń wẹ̀ nínú bọ́kẹ́ẹ̀tì kan èyí pé omi tá a fi wẹ̀ omi péèlì kan ni òun ọmọ bu èmi náà ó sì máa bu wọ́n jọ ń wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà lápapọ̀ ṣé amòrùpa gbọ́ àgbọ̀yé ilé nagtẹ́rì fún mi nù jẹ̀míà ẹni bu omi yẹn èmi náà máa bu òun náà bu ẹlẹ́ẹ̀kejì ní etí àgbà wa láti ọ̀dọ̀ maimuna bint al-harith òun náà ìyàwó anabi sallallahu alayhi wa sallam annaha qalat wada'tu li rasulillahi sallallahu alayhi wa sallam wudu al-janaba ẹni pé mo bu omi tí anabi sallallahu alayhi wa sallam tí ó fi wẹ̀wẹ̀ janaba kalẹ̀ fa akfa yaminihi ala yasarihi marratayn la anabi sallallahu alayhi wa ló bá dẹ Eh, abọ́ àbí péèlì àbí bàṣẹ àti omi wà náà ó bù sí ọwọ́ ọ̀tún ẹ̀ láti fi ṣe kíni láti fi fọ ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí Aisha ti ròyìn ó wá fọwọ́ marratayni aw thalatha lẹ́ẹ̀mejì àbí eh, mẹ́ta thumma ghasala farjahu gbàyẹn ló wá fọ ojú ààrẹ torí mani àbí àwọn nǹkan míì tí ó bá tún mọ ojú abẹ́. ثم ضرب بيده بالعرض so ohun tí ó sì nu àdísì alákọ̀ọ́kọ́ ni pé àdísì alákọ̀ọ́kọ́ kò sọ pé ànábì ṣe istitọ́ba èyí ni pé kò tábà níbi àdí ó kàn ròyìn wíwẹ̀ ni so eléyìí ó ní ànábì sàlá kọ́kọ́ fọ ojú ara nígbà tó tún fojú ara ọ̀hún tán ọwọ́ tó fi fojú ara yẹn ó fi gbo ilẹ̀ láti fi yí ẹrẹ̀ fọ̀ yóò wá ṣẹ̀ṣẹ̀ wá fọ omi náà torí àti jẹ́ pé omi yẹn ń mọ̀ àmì ọwọ́ yẹn ń mọ̀ torí pé àwọn tó máa ń dàbí ikùn ní ara mẹ́ni tí ó fi kúrò ní gbogbo ọwọ́ rẹ̀ àwọn afáàní gbà mí téèyàn rí ibi irú àwọn èyí tá à ń kọ́ ní ìsìn tí èsè orí yẹ̀pẹ̀ wọ́n lè fi gbo ìgànná so that eku tó bá wà lára àgànná yóò fi jẹ́ kí ní ẹ̀hún kúrò ní ọwọ́ àbí nǹkan míì tó lè ṣàfọ̀mẹ́ àfa wọn ní kò ṣubúrú kódà kó jẹ́ pé ọṣẹ ni àbí irú èyí tá a máa ń lò lónìí eh, na eh, sanitary àbí nǹkan àbí nǹkan míì tí ó tún lè ṣe àfọ̀mọ́wọ́ yẹn kò burú so ìgbà yẹn na ثم تمضمض واستنشق وغسل وجهه وذراعيه ìgbà yẹn ló wá ṣe. tamamu èyí ni pé ó fomi gbó ẹnu ẹ̀ ó sì fomi sínú ọfọn jáde ó ojú ó apá kí ni jáde mi ń yẹn ni pé lẹ́yìn ìgbà tí ànábì fọ apá tán orí rẹ̀ lọ́lọ́ direct kìí ṣe pé ó pa orí bí ìwẹ̀ ó kúkú wá bẹ̀rẹ̀ ثم أفاض على رأسه الماء وبومي سوريره ثم غسل جسده نبو فوريتا أو أفو أراري ثم تنحى لو أرى يبقوا نبتوتي ووينيه ما لو أسس غسل رجليه لو أسس فو أسيري èyí ni pé ńgbà tó ṣe àlùwàlá kò fọsẹ̀ lẹ́yìn ìgbà tí ó parí ìwẹ̀ tán ló ṣẹ̀ṣẹ̀ wá fọ ẹsẹ̀ ó ní fàtẹ́ìtù bí khirqatin mo wá mú èkísà kan wá gẹ́gẹ́ bí towel nìyẹn falam yuridha anabi ọgbà fàjáàlà yanfudu alma biyadi wọn à ń fọwọ́ pọn omi kú lára rẹ̀ eré pé anabi ọgbà towel láti fi nu ara eléyìí nìsín kí ni ẹ̀rí tó wà ń bẹ̀ ṣé alẹ́fẹ́lẹ́ sẹ́ni pé kò tọ́ fi towel lọ́ra tá a bá wẹ̀ sálẹ̀ fẹ́lẹ́ iṣẹ́ ni rárá torí pé ó ń ròyìn iṣẹ́ ànẹ́bì ni ànẹ́bì ò sọ pé ẹ mọ́ fi tówẹ́ẹ̀nù nura gẹ́gẹ́ bí àwọn ìta àkàsẹ́yìn nípa ọ̀rọ̀ kíka alukur'an ni hikayatul fi'il ni ó ń ròyìn iṣẹ́ tá ànẹ́bì ṣe wọ́n mú xirka wa ànẹ́bì ò gbà ọkàn rìfà pé kí fi ọwọ́ gbọ́n omi kúrò lára rẹ̀ so eléyà àlẹ́ fi èèyàn gbọ́dọ̀ fi tówẹ́ẹ̀nù nura now hadith méjèèjì yìí wọ́n sọ sífà bò láti wẹ ìwẹ̀ jẹ́nẹ́bà torí pé ọlọ́run ọba ó pa wá láṣẹ pé ká wẹ̀ tí a bá wà nípò jẹ́nẹ́bà wa in kuntum junuban tí a bá wà nípò jẹ́nẹ́bà ẹ àfọ̀mọ́ so eléyìí wájib ni ó di ọ̀ranyàn ṣùgbọ́n sífà ìwẹ̀ ó pín sí méjì sífà tí wọ́n ń pè tí wọ́n ń pè ní almujiziu ẹni pé tí a bá wẹ̀ ó ti tó ó ti mú ẹ̀gbin kúrò lára wa onírú sífà pé èèyàn délé wẹ̀ ó dà níyàn yálà ó fi kún ṣe bisimilá ó wá fọ gbogbo ara rẹ̀ pátá gbogbo tó yẹ omi ọkàn ó pátá ló jáde ọwẹ́ jẹ́nẹ́bà àbí kò wẹ̀ ọwẹ́ torí pé ó ṣe àníyàn ìwẹ̀ jẹ́nẹ́bà and then ìwẹ̀ òun ni ká fi omi pa gbogbo ara pátá òun náà ni ìwẹ̀ so láì jẹ́ pé ó ṣe àlùwàlá àbí kọ́kọ́ fọ orí rẹ̀ àbí kọ́kọ́ gbogbo ara kẹrẹ̀ lọ́kàn fọ pátá lọ́ba jáde eléyìí ni wọ́n ń pè ní al téèyàn bá wẹ̀rù eléyìí ó ti mú ẹ̀gbin kúrò lára ṣùgbọ́n èyí tó ń pè ní alkamil èyí tó pé ìwẹ̀ tó pé òun náà ni irú ìwẹ̀ èyí tí anabi sallallahu alayhi wa sallam tó wẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ òun ni pé kéèyàn dàníyàn bó tilẹ̀ pé wọn sọ̀rọ̀ àníyàn níbi hadithi ṣùgbọ́n ànábi sàwọn sálà ti sọ fún wa pé innamal a'malu binniyat so bó ṣe tá a bá máa ṣe nírú àwọn ṣe ìbáàdà báyìí ó di dandan kí ẹ ṣe àníyàn àlùwàlá láṣe ìwẹ̀ láṣe ìrun láàkì àbí gbogbo orú àwọn nǹkan báyìí so àwọn afáàní ó dáa jù kéèyàn ó ṣe bísmìlá torí ó múnádóko nínú àdìsí nígbà alátọ̀dọ̀ ànábi sàwọn sálà tó ní gbogbo ṣe tá a bá fi orúkọ Ọlọ́run so ká ṣe bísímìlá síwájú ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn so ń àkọ́kọ́ tá àkọ́kọ́ ṣe òun náà ni ghuslu yadayn torí pé Aisha ni kana nabi sallallahu alaihi wa sallam idha tasala min aljanabati ghasala yaday o ni ká kọ́kọ́ fọ ọwọ́ wa bẹ́ẹ̀ náà ni Maimuna ni fa akfa bi yamini ala yasari maratayn anabi o o o o dẹ̀gbẹ́ so ẹ̀kọ́ méjìlá rí kọ́ ń o o ní pé àkọ́kọ́ fọwọ́ eléyìí tó kọ́ wa a ní tọwọ́ bọ inú omi direct yálà èèyàn ṣẹ̀ṣẹ̀ súnmọ́ ìyàwó ẹ̀ ni ó likely kọjá pé màní ó tọ́jú ọwọ́ rẹ̀ àbí níbi àti fọwọ́ para àti fara para ṣe ìlẹ̀yìn náà tó wa mú ọwọ́ lọ nú tí ó fi mọ́ direct ah yóò kọ́kọ́ fọ ọwọ́ yẹn n sì dájú ni pé ká dẹ́gbẹ́ níta bá fi wẹ̀ ká fi fọwọ́ wa so ẹlẹ́ẹ̀kejì. ó ní kéèyàn tábà kéèyàn tábà gẹ́gẹ́ bí Maimuna ti ròyìn nígbà anabi sàlám sàlám ọkọkọ tábà náà ó fọ ojú ara rẹ̀ torí màlí àbí àwọn nǹkan míì tó lè yí ara rẹ̀ ń gbà yẹn ó tún wá sí àfọmọ́ ọwọ́ tó fi tábà yẹn yálà ó fi gbólẹ̀ àbí ó fi gbó ìgànná àbí nǹkan míì tó lè ṣàfọmọ́ ọwọ́ yẹn àbí ó ti ẹ̀wá jẹ́ pé omi gangan lèyàn fi fọ̀ ṣùgbọ́n èyàn rí i pé ọwọ́ òun ó ti mọ́ ọyọ̀ kò sí nǹkan kan tí ń yọ ọmọ lára rẹ̀ òun náà kò kò burú kò pa dandan kó dìgbà tá a bá rí ọṣẹ àbí nǹkan míì láti fi ṣàfọ̀mọ́ ọwọ́ náà. so ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ ọ̀nà ni alwudu alkamil kéèyàn ó ṣe àlùwàlá gẹ́gẹ́ bí irú àlùwàlá tí wọ́n fi ń ṣe tó máa fi ń kírun so gẹ́gẹ́ bí Aisha ti ròyìn bákan náà Maimuna náà ròyìn alwala anabi sallallahu alaihi wasallam nínú èyí bet oríṣi méjì àwọn àfáàní ìròyìn Aisha àti uh, àti Maimuna ó fi hàn yí pé ìgbà míì ànábì máa ń ṣe lé ìgbà míì ànábì máa ń ṣe lé ìdí inú afáàfin ní èèyàn ní choice méjì nígbà tí ó bá ṣàlùwàlá yẹn kó ṣe àlùwàlá tó pé bí ìgbà tí ó kírun èyí ni pé yọ fọ gbogbo àwọn oríkèé àlùwàlá àti ẹsẹ̀ rẹ̀ àbí ńgbà míì kó fọ àwọn oríkèé àlùwàlá kó fi ẹsẹ̀ sílẹ̀ lẹ́yìn ìgbà tó bá wẹ̀ tán ni ó àṣẹ̀ṣẹ̀ fọ ẹsẹ̀ kò sí ètò burú nu méjèèjì gẹ́gẹ́ bí hadith Aisha àti Maimuna ṣe náà fífọ orí ohun tá àkọ́kọ́ ṣe nígbà tí a bá fẹ́ wẹ̀ òun náà ni orí fífọ orí yẹn a ó rí dájú pé omi dé gbogbo inú ẹ̀mí awọ orí torí pé anabisa asálà sọ pé gbogbo àbúyọ irun orí oníjánábà wà nínú ẹ̀ ìdí inú tó fi jẹ́ pé ó ṣe pàtàkì láti fọ gbogbo orí ẹni tó bá nínú irun lórí tọ́pọ̀ yóò fi ọwọ́ gbó débi pé omi ọ̀wọ́ inú orí ẹ̀ so lẹ́yìn tí a bá fọ orí tán a wà fọ gbogbo ara wa pátá so níbi fífọ ara yẹn àwọn afáàmì ní ó ṣe pàtàkì ká bẹ̀rẹ̀ níbi apọ̀ apọ̀ ọ̀tún síwájú apọ̀ òsì torí pé anabisa salam ó nífẹ̀ẹ́ àti bẹ̀rẹ̀ gbogbo nǹkan lápá ọ̀tún nígbàtí anabi bá ń bẹ̀rẹ̀ kóòmù ní apá ọ̀tún èyí ṣe tó yẹ pé irú ìwẹ̀ tó ṣe pàtàkì tàbí ṣe àfọ̀mọ́ láti get ready fún ìbáàdà èèyàn ní fọ̀ láti apá ọ̀tún so ó ṣe pàtàkì ká kọ́kọ́ fọ̀ agbọ̀n ọ̀tún síwájú agbọ̀n òsì so eléyìí náà sì wà nínú hadith nígbàtí anabisa azala ń sọ fún wa nígbàtí wọ́n ń wẹ̀ ọmọ rẹ̀ tó ṣaláìsí anabi ni kí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú apá ọ̀tún síwájú apá òsì so eléyìí fi hàn pé súnà ní ká ṣe irú yẹn náà so nígbà tí a bá rí i pé gbogbo ara pátá ó ti rí omi and then ká sọ gbogbo àwọn ibi tí omi máa ń ṣe wàhálà àti wọ̀ bí irú bí àbí bí àbí níbi ojúgun àtẹ̀yìn rẹ̀ àbáwọn ààyè míì tó máa ń ṣe wàhálà láti jẹ́ pé omi dé gbogbo orú bomi tí nínú nígbà tí àfa ń kọ́ wa nígbà tá a wà ní kékeré àǹfà àfa náà láàfa ẹ̀dẹ̀ ọlọ́run bá kí kí kó ṣe àlùbáríkà fún àwọn ọmọ wọn náà ọlọ́run kó sì bá wa lọ ra ẹ̀mí wọn. wọ́n kọ́ wa pé a lè fi èkísà sí inú omi so a wà fi èkísà ẹ bo ẹ̀yìn so that omi ó fi dé ẹ̀yìn rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ààrí kà ṣùgbọ́n kò burú torí pé kìí ṣe gbogbo èèyàn ní ọwọ́ rẹ̀ lè dé ẹ̀yìn ẹlòmí ọlọ́run lọ ó rọrùn fún láti fọwọ́ kan gbogbo ibi tó bá wù lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ẹlòmí kò rọrùn fún pàápàá jùlọ tó bá sanra so kò láburú tí èèyàn bá fi ibi tówẹ̀lì bọnú omi tó fi gbo gbogbo ẹ̀yìn kí tó lè jẹ́ pé omi ọ̀wọ́ gbogbo ààyè kò sáburú nú ẹ̀ ṣùgbọ́n kìí ṣe tíláàsì náà so to bá jẹ́ pé èèyàn fi ẹsẹ̀ lẹ̀ yóò fọ́lẹ́ ní ìgbẹ̀yìn ń tàkà ní pé anẹ́bísà àsálà ó kú láyé ibi tí ti wẹ̀ now irú ìta ń kọ́ ní ìsìtọ́ pe tiles la fi n mo ti n bọ́ n kò pa dandan torí pé hikima bẹ̀ ni pé ibi tí ànábì ti wẹ̀ yẹn ó ti soak so lásìkò ìgbà náà wọn ò ní símẹ́ǹtì dépò pé kódà bóyá àwọn èèlò bọ́tọ̀ bí bá a lọ nílẹ̀ yorùbá so èyí ń fi hàn pé nígbà táwọn wẹ̀ yẹn omi ọmọ eh, ta ẹrẹ̀fọ̀ sí ara ẹsẹ̀ èèyàn so ìdínú dáná fi kúrò níbi tí ọrẹ lọ síbi sallallahu alayhi wa sallam lọ síbi tí ọmọ ibi tó gbẹ tó láti fọ ẹsẹ̀ yẹn tó eléyìí ò pa dandan pé yẹn láti kúrò níbi tó ti wẹ̀ yọ bọ́ sáyé mòmí yọ wà ẹsẹ̀. Now, aywa. So, so ṣùgbọ́n ọ̀rọ̀ anẹ́bìsà ọ̀rọ̀ Aisha tó ní كنت أتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد إمي أتى النبي صلى الله عليه وسلم أمان وين إنه àpẹ́ẹ̀lì kan náà àbí bàṣíà kan náà a mọ̀ tọwọ́ bọ̀ eléyìí fi hàn pé kò sí aburú kí ìyàwó àti ọkọ fún ọjọ́ wẹ̀ papọ̀ yálà ìwẹ̀ jẹ́nàbà ni àbí ìwẹ̀ ìwẹ̀ lásán kò sáburú nú ẹ̀ tó eléyìí náà tún fi hàn pé kò sáburú fún ìyàwó àtọkọkún jọ wo ìhòhò ara wọn torí eléyìí pé tí ó bá pé a máa jọ wẹ̀ níbì kan náà ó di dandan kí a rí ìhòhò ara wa bẹ́ẹ̀ sì ni kò sí ẹ̀rí kankan nínú àdìsá anábì àbí nínú alukur'an tó sí ọkùnrin lọ́wọ́ láti wo ìhòhò ìyàwó ẹ̀ àyàfi èyí tí ó ní ẹ̀tọ́ sí obìnrin míì níta tí ń ṣe ìyàwó ẹ̀ so eléyìí ni ṣókí àlàyé ohun tó wà nínú hadith sífà ìwẹ̀ anabi sallallahu alayhi wa sallam so orí eléyìí náà nìyà ó ti dúró ìta sọ to ṣe déédéé ọlọ́run kó fún wa ládà rẹ̀ ìta ṣe àṣìṣe ọlọ́run kí kó dárí ẹ̀ṣẹ̀ jì wá. náà àmín. àkọ́kọ́ náà ti lè níbi tẹ́ ti parí ìmọ̀ èrè tó wà fún so èkejì mo ra nǹkan lọ́wọ́ ẹnìkan so táàdì mo ra kò sí téèmì wọ́n á ní kọ́ padà wá sí ṣọ́ọ̀bù láti wá fún un kọ́lá bí ọba bá mi mo tún fi so kó o so ẹ̀kẹta fẹ́ mọ bó ni àdánwò sọ̀tara bó ló ṣe gbà fẹ́ ìyá wa òun náà tọ́lọ́ ti bá lè ṣàlàyé náà. <laughs> well uh, ìbéèrè kẹ́yìn tí wàá lọ́hùn lára di ọ̀sẹ̀ tó ń bọ̀ inshallah ta'ala torí pé àlàyé tí ó gùn ni ìbéèrè alákọ̀ọ́kọ́ ni uh, orí ọ̀rọ̀ wíwẹ̀ ní òwò wẹ́lẹ̀ ala kulli hal kò sí ẹ̀rí kankan tó ní èèyàn gbọ́dọ̀ wẹ̀ ní òhù ṣùgbọ́n bóyá ìtìjú àbí mùrúà àbí inú àwọn nǹkan míì tí àwọn bàbá máa ń sọ nígbà míì nígbà táwọn kékeré nípa ọ̀rọ̀ pé bóyá àṣetán yóò máa wo ìhòhò ènìyàn àbí nǹkan kan báyẹn yẹ lásìkò bá ti yẹ kò sí ẹ̀rí kankan tó tó múnádóko tó fi hàn pé èèyàn ò lè wẹ̀ ní ní òògùn so ìdínú tó fi jẹ́ pé àwọn bàbá tẹ́lẹ̀ wọ́n máa ń ní bàǹtẹ́ tí wọ́n máa ń dè yóò sì wà nínú gbá ìwẹ̀ wọn wọ́n máa ń lọ sí iléèwẹ̀ wọn ó dè bàǹtẹ́ yìí bẹ́ẹ̀ kò sí ẹ̀rí kankan tó ní ó di dandan kéèyàn ò ṣe nǹkan báyẹn tó bá pé ó wà nínú ẹ̀ ni ànábì Mùsá ò bá ti wẹ̀ ní ìhòhò lójú gbangba nínú odò tó fi jẹ́ pé ẹ̀fúùfù àbí àpáta tí ó kó aṣọ lé lórí ó gbé aṣọ ẹ̀ lọ torí kí ọlọ́run ọba kó fi lè ṣe àfihàn pé kò ní ẹ̀pọ̀n tí wọ́n tó ń ròyìn pé ó ní ẹ̀pọ̀n so eléyìí wà nù ẹ̀rí tó fi hàn pé kò sí ẹ̀rí kan láti jẹ́ pé èèyàn wẹ̀ ní ohùn àríkà nínú sunna anabi sallam àbí al so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé oṣù mẹ́ta kò tí ì tó àsìkò tí ó fọkàn sí pé ẹni tó lówó ò ní wá gbà gbogbo bó ti wulẹ̀ ọpẹ́ tó tó bá wá ó di dankan ẹ̀kẹ́ fún ní hákì rẹ̀ ṣùgbọ́n ọdún tí a lè rò pé bóyá èèyàn ò ní wá má ẹni pé tá a bá kú tí a bá rí nǹkan he tó yẹ pé àwọn nǹkan tí ó gba dandan kí á wẹ́n tó ní lẹ́yìn ìgbà tí a bá wá títí ọdún kan tá a rí a lè lo nǹkan yẹn ṣùgbọ́n lílo nǹkan tí a ti a fún wa ní ìyọ̀dá torí kí nǹkan yẹn ọba lè má bàjẹ́ ni kì í ṣe pé torí pé nígbà tí ẹni tó ní bá dé àní fún ní nǹkan rẹ̀ gbogbo ọdún tó wulẹ̀ orí tó bá dé ó fún ní ẹ̀tọ́ ẹ̀ so gbogbo naam. No? àwọn náà ni pé tí ó bá pẹ́ tí a lérò pé bóyá ọkùnrin yìí ò wá mọ́ a lè mú ìwọ rẹ̀ yún ká fi ṣe sàárà ipe ládàá rẹ̀ kí ọlọ́run fún un bẹ́ẹ̀ ṣíṣe sàárà pẹ̀lú rẹ̀ yẹn náà kò mí ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bá wá àní fún ní ẹ̀tọ́ rẹ̀ mọ́ torí pé tó ẹni pé ńgbà tó ti tó tá ti fowó ẹ̀ ṣe sàárà nǹkan sọ à owó rẹ mo mọ̀ tí bọ́ fi ṣe sàárà o <laughs> kọ́ lọ gba ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àà ó di dandan ká fún ní ìwọ rẹ̀ eléyìí wọ́n fi sọ àwa ni kì í sòun àwa ni wọ́n fi sọ torí ká má jẹ ìwọ èèyàn torí jọ́gbìndà kẹyàmà àní rí irú tó jẹ́ ìwọ rẹ̀ àní rí san bó ti wùlò kéré kóyà kó fifty naira ni níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àrírí fifty naira san fún ó sì dandan ká san ní tí wọ́n wá fi san fún yún ó lówó lórí ju fifty naira yẹn lọ so láti fi sọ àwa lọ́nà ní ká fi ṣerú nǹkan báyẹn tá fi ṣerú nǹkan báyẹn instead tí wọ́n fi yọ nínú iṣẹ́ rere wa ọlọ́run fún ní ládàá owó tá a fi ṣe. Wallahu alam. Aleyhisselam. máa ń ṣe kí náà ni tí a bá wo hadisi Maimuna kò sí píparí nínú ẹ̀ lẹ́yìn ìgbà tí ó fọ apá ó lọ direct ni ó fọ orí so fífọ orí yẹn náà ó ti ó ti ó ti gbé pípa orí torí pé orí tá a fọ̀ àti orí tá a pa èyí e, e, e tó tóbi yẹn ti wọnú èyí tó kéré so eléyìí náà ó tún wà nù àlùwàlá tí a ṣe ṣùgbọ́n tó bá yẹ pé àlùwàlá la fẹ́ ṣe àní fi ẹsẹ̀ ẹlẹ̀ aláti ṣe àlùwàlá tó pé a ó parí a ó fọṣẹ̀ láwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wẹ̀ tó ìyẹn ó di dandan ká parí torí pípa orí wà nù ọ̀ràn ẹ̀yàn àlùwàlá. nínú àwọn ọmọ tuntun ẹ sì bí gbogbo àwọn tí wọ́n wà láàbùkù lórí ìṣẹ̀ wọn wá ti jẹ́ pé ẹnì ní ti ń bí wọn sọ tó mẹ́rin ti fẹ́ ṣe rẹ̀ àmọ́ ní ìsìn ẹ̀dá yà àmọ́ àwọn ọmọ rẹ̀ ẹ̀dá wọn ẹnì kan wà wà lórí fún ọkọ̀ ọ̀pá ẹ̀ẹ̀lẹ́ ẹ̀ẹ̀lẹ́ fẹ́ni kankan pàjẹ́ ohun tẹ́ máa ṣe náà ni pé ó easy ẹ ṣe àmì sí ara àwọn tí ọmọ tí ń bí láti máa dá wọn mọ̀ torí gbogbo ìgbà tí ó bá dé ó bá padà wá gbogbo ìtọ́jáde láti ara rẹ̀ yẹn pátá òun náà lẹ́yìn kò fún kọ́mọ kó lọ hákì rẹ̀. àwọn ẹ̀yin gan ní ìsìn títí nìyí rà lórí expenses lórí ẹ̀yìn náà uh, àkọ́kọ́ náà ó ní pé irú àwọn nǹkan ọ̀sìn báwọn bó ti wulẹ̀ orí abolo ase akọni aboni orí akọ tí wọ́n jọ máa ṣe bárbára ni tí ọba rí ọ padà sílẹ̀ torí pé kìí ṣe àwọn nǹkan tí a lè tá a lè tá a lè mú pé ń tọ́ sọnù ànábì ní ká fi irú àwọn nǹkan yẹn lẹ̀ kí wọ́n jẹ kí wọ́n máa mú lórí yárìsìkì ọlọ́run wọ́n padà lọ sí ilé olówó wọn àbólówó wọn ò rí so láti ilẹ̀ wá ló ti yẹ kí ẹ lè kú kẹ ẹ dá yàtọ̀ láti inú eh, ẹran yín nígbà tẹ bá ṣe tígí àtẹ́ẹ̀rí ẹ tó ní tẹ́ bèrè tẹ́ẹ̀rí ẹ tó ní ẹ lè kú torí pé irú àwọn ẹran báwọn bó ti wulẹ̀ orí wọ́n lọ sí ilé oró wọn tẹ́ bá ń bẹ̀rù ipe ẹlòmíì ń mú yọ pàjẹ ìdí inú lẹ lè fi sílẹ̀ nínú nǹkan ọ̀sìn yín tó bá wá di àsìkò tẹ́ rò pé bóyá ẹni tó ní tiẹ̀ ti gbàgbé rẹ̀ ẹ lè ta láti fi owó rẹ̀ láti fi ṣe sádàkà fún ẹni tí ó bá ní ṣùgbọ́n gbogbo ìgbà tó bá padà dé náà torí nǹkan kan náà ni gbogbo ìgbà tó bá wá pé mo gbọ́ pé ẹran mi o ilé rẹ̀ lè ọ wà tó ó di dandan kí ẹ̀sán wo ẹ̀rìn náà. nǹkan kan náà ni nǹkan kan náà ni téèyàn bá fún wọn sàárà náà ni so a jẹ́ pé nígbà tó bá padà wá ẹ̀lẹ́sùn owó san sàárọ̀ wa jẹ́ ti yín tí ẹ bá ibi tí alákọ̀ọ́kọ́ lè jẹ́ tèmi ìkejì ó jẹ́ tèmi nígbà tó wá jẹ́ pé wọn ló fi tèmi sí iṣẹ́ ẹ̀rí òní ní. sẹ́ni ó máa ń jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ìyọ̀dà èkíní kejì ni ṣùgbọ́n ẹ̀ẹ̀mẹ́ntó ni tí o bá wọn. bá dé sáré jọ tó kó sòwò pé tọ ìgbà tó jẹ́ pé mò ń ṣe fídíò ọ̀gbẹ́ tí mo fi yẹ sáré jọ pé ọ́fíìsì. kò sábúrú lẹ̀ bẹ̀tìkọ̀ ẹ̀sẹ̀ ọ̀dọ̀ yín ló ti yẹ kó wá òun ni ó ní choice àti ṣe yẹn torí inú ìròyìn tí Ànábì sàásánà fún wa nípa àwọn nǹkan tó wọ́n ti rí kọjá lọ tí eh, ọlọ́run fún ní tó fún ó béèrè arziki tó ní nǹkan ọ̀sìn lòun fẹ́ tọ́lọ́run sì fún ní nǹkan ọ̀sìn yẹn nígbàtí ẹn tó ṣe bí tó wà nípò tó wà ní bí èèyàn tó sì jẹ́ fún màláìkà ni nígbà padà wá ó sọ fún pé nǹkan ọ̀sìn rẹ ni gbogbo àwọn nǹkan tí orí gbogbo ẹ̀ pátá ti ẹni so ẹyọ kan ní nǹkan ọ̀sìn rẹ̀ ṣùgbọ́n wọ́n ti bímọ bímọ tó ti pọ̀ nígbà ó dé ó ní sorry ẹni ó ṣiṣẹ́ fún ni kò dúró gbowó so nígbà tí ò rí mọ́ ló wá fi owó rẹ̀ ra nǹkan ọ̀sìn tó tó láti pé for example ẹni tí tó tí mo ti ṣiṣẹ́ fún níbi ten years back tó yẹ pé ten thousand naira ni so tí n bá máa san ten thousand naira yẹn fún lónìí kò ní níye torí ten thousand àsìkò yẹn ọlọ́mọ owó tó pọ̀ ni so fífi ilẹ̀ mọ̀ bowó jẹ́ ni instead kí n fi ilẹ̀ báyìí kí n fi ṣe òwò. so nígbà tó sì jẹ́ nǹkan ọ̀sìn ni gbogbo àwọn ọmọ tó bí ó ní kó so n tẹ́ tó yẹ kẹ́yìn inú òsè nìyẹn kò ẹ wà ládá látọ̀dọ̀ ọlọ́run ni tó wá wù ú a nígbà tó yẹ pé ìyọ̀kan ni ti di ọgọ́rùn-ún ọ̀dà na gba fifty inú ẹ̀ so kò burú. <laughs> ẹ gbogbo pátá tó fi hàn ní pé wọ́n máa ń padà lọ sí ilé tí wọ́n ti jáde ṣùgbọ́n téèyàn bá ń bẹ̀rù pé ẹlòmíì ò mú yọ pàjẹ́ so èèyàn ó rísìkì àti ṣe ìtọ́jú wọn láti fún ẹni tó ní wallahu alam.